ẹsẹ̀ fún kẹ lọ lò kí lè máa lọ bá mi wá bá mi wá ìtagìrì òun lẹ́wọ̀ yìí ìtagìrì ìtagìrì bá mi wá orí olóńgbò tó ní irun lára orí olóńgbò tó ní irun lára orí olóńgbò tó ní irun lára ẹ fi sí ẹ bá ti fi orí olóńgbò tó ní irun ẹ bá ti fi sí lára ẹ wá da ọ̀pọ̀lọpọ̀ irú irú woro irúworo ẹ da irúworo ẹ dàbò lé lórí mọ́lẹ̀ tá bá ti da irúworo tá bá ti dàbò lórí mọ́lẹ̀ òun irúworo ẹ dàbò lé lórí mọ́lẹ̀ tá bá ti dàbò lé lórí mọ́lẹ̀ ẹ wá fi odidi atare kan odidi atare kan ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́ tá bá ti fi sí lẹ́gbẹ̀ẹ́ ẹ wá dé padà tá bá ti dé padà ẹ bá mi wí gbogbo ẹ lówó dúdú ẹ bá mi wí gbogbo ẹ lówó dúdú àtòwó àtòwó funfun ẹ wí gbogbo rẹ pàápàá tá tí ò ní wọ̀n tẹ bá ti wo tán ẹ fi sínú apẹ yín tẹ bá ti fi sínú apẹ yín ẹ jó ẹ jó kẹ sọ di powder tó bá ti di powder tán ẹ rọ sínú kíkan àbí núgò funfun kan kẹ máa fi míìkì lò láago kan òru díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ máa fi míìkì lò bógo ṣe ń jẹ tọnà tí ọmọ yahoo bá lo iṣẹ́ yìí ká tó rí ọ̀sẹ̀ kan á gbowó ńlá òun gan á gbowó ẹ̀rọ àbá business man contractor náà náà bá ń lo iṣẹ́ yìí náà a máa gbowó ńlá máa rà àwọn customer ńláńlá á dára fún yín àdúrà àgbà níṣe lásán.